to the church láàrin ilé mi sínú church olúwa ti fi nǹkan tí máa wàásù mi lórí fún mi adé ti fún mi ní quotation rẹ láti nineteen sixty eight. sixty eight. then nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ adé ti ṣàlàyé fún mi then automatically níbo ni mo ti lè ṣe mistake níbẹ̀ then tó bá ti gbọ́ pé pastor wọ́n ní wọ́n invite ẹnìkan fẹ́ wá kọ special number tí lẹ́dì yẹn dé mọ́kùnmọ́kùn tó lọ́ọ̀dì mẹ́sẹ̀ tó dórí lódó lórí gàdégà bàtà girlfriend ni pastor yìí ó fẹ́ wá kọ special number àwọn abẹ̀ sisters mi nínú church bí wọ́n gbé ẹgbẹ́ agbé ọ̀sán yìí wọlé ṣe pé àti fi nǹkan mi jẹ́ church lẹ́nu bá ń lọ máa fún lówó ṣé gbogbo ìjọ lójó jòkó pé kán fún lówó ibi tí àwọn pastor ti kọjá yìí so university kò ní ìdí fún church ẹni tó bá kọ ó lè ní fílẹ̀ àfọ̀rọ̀ ìwé tẹ́lẹ̀ kó láìkì ìwé ṣùgbọ́n ìbílẹ̀ tó bá jówó tiẹ̀ àtàwọn ọmọ ìjọ tó bá lówó ń bẹ̀ wọ́n lè jọ ṣe wọ́n lè jọ ṣe pé iye tiwọn bọ̀ kò ṣe pé kán gbórúkọ church lé because owó náà náà máa fi maintain yẹn then àwọn ọmọ ìjọ àdè máa expect pé oh, gbogbo àwọn àtàbà ti lọ́bẹ̀ ọ̀fẹ́ ni àtàbà lọ́bẹ̀ ọ̀fẹ́ ni àwọn ọmọ nàìjíríà kẹrẹ mú lè dóyàn kú tó bá rí nǹkan ọ̀fẹ́ ah tó bá ń gbọ́ rí gíma àwọn ọmọ nàìjíríà ni o wọ́n lè bóbìnrin sùn títí kó má rántí wíìgì ẹ̀ olúwa gbọ́ níbi tí nàìjíríà ti níyàwó mẹ́jọ tó dẹ̀ lọ́mọ twenty one ọmọ yọ ọmọ tí àtìkù bí ni ọmọ yọ ọmọ ọmọ tí àtìkù ní ni ọmọ yọ ọmọ tó ń wẹ́lẹ̀ nílẹ̀ Kaduna ni ilẹ̀ ti kún mélòó ló fẹ́ sanwó sukùl ẹ̀ mẹ́ta mo pàdé ẹnìkan ní Kaduna gbà tí mo gbé báwọn náà wá ní Kaduna ẹ Sadiq Sadiq was thirty nine years old Sadiq a Muslim boy ó dẹ̀ ti ní thirty nine children mo dẹ̀ bẹ̀rẹ̀ pé níbo làwọn ọmọ wọ̀nyẹn wà ó ní àwọn ìyá wọn wọ́n wà lọ́dọ̀ àwọn ìyá wọn. àwọn àlùmọ́njìrì àlùmọ́njìrì. <laughs> so kí wọ́n á dárú redeem àbí kíní kan síbẹ̀ torí university redeem yẹn college redeem nìyẹn ṣé wọ́n fẹ́ káwọn eléyìí wọ bẹ̀ <laughs> nígbà tó bá ti ṣe ìfún tó kọjá agbára ẹ̀ kí ló expect mo gbé ọmọ kan ọkùnrin mo bóbìnrin mo dẹ̀ ṣe engineer mo ṣe pilot báwo mo ṣe lè máa clamor pé kí school dẹ̀ wó fún eh, àwọn ọmọ mi. <laughs> kò pọ́sibù àwọn tálíkà tí wọ́n gbowó lọ́wọ́ yìí náà ló ké tẹ̀lé wọn lẹ́yìn yìí sí àwọn tálíkà táwọn adébóyè gbá lójú táwọn yèdèkò gbá lójú táwọn abíyára gbá lójú ló ké tẹ̀lé wọn sí ṣọgbọ́n ẹni tó bá yàgbẹ́ lè ṣíṣí máa tẹ̀lé <laughs> bọ́ọ̀rọ̀ wọn ṣe rí ni àwọn ló pariwo kiri ṣe mi ò pariwo pé ọmọ mi lọ sí theology school kó lọ sí school rìdíìmù kó lọ sí school yèdèkò àbí abíyára àbí school journalism.